Thank you. adébíyà ṣe dé lórí ètò lọ́tọ̀lọ́tọ̀ akínpẹ́ kúlé o akínpẹ́ kó àmójúbà wa a sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó lò ní tó ní ìgbà tó ní àkókò pé àti àwa àtẹ̀yìn à ń bẹ láyé à ń bẹ láyé àwa náà dẹ̀ra ẹ ọ̀gẹ̀nìtì yìí o bó tilẹ̀ òkú gẹ̀nìtì tó náà lágbọ́ ọlọ́run kò ní ní wá lára lórúkọ olóòtú ètò yìí ẹni tí ó ń lọ tí ń bọ̀ láti rí pé ètò yìí ó garaga ẹni tí ṣe Bùnmi aya Oyèwọlé àti gbogbo àwọn tá a jọ wà níbi tí a ti ń gbé ètò yìí jáde akéèpẹ́ kó àmójúbà lọ́tọ̀lọ́tọ̀ ètò tó yẹ pé ẹ̀yin náà mọ̀ pé gbogbo tó bá ṣe kókó tó ṣe pàtàkì tó wá gbọ̀ngbọ̀ngbọ̀n náà la máa ń yiri wò àtúndébà ṣèdè Adémọ́lá Adéníyì Kòkòlájà àtọ́dàgbà orúkọ tèmi nù mabonike bò ni. dáadáa ni o hmm. tó ní orúkọ Ọlọ́run ọba àjọkáyé àṣàkẹ́ aláwòrà òun náà ni mò ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pé ẹ tún kú àmójúbà wa ní orí ètò lọ́tùnlọ́tùn àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó ti mú wa lọ láti ìjẹjọ́ tó tún wù nínú àánú rẹ̀ tó ṣẹ̀ wà kùdí ọjọ́ èní torí pé tí a bá mọ nóró dáadáa a mọ̀ bí a ti ń dúpẹ́ démọ́lá hmm. láàárín ìjẹjọ́ sẹ́ni yìí àìmọye òjò ló ti rọ̀ tí ilé ti fi mú kódà òjò láàárọ̀ yìí àánú la rí wa ah. nítorí náà a mọ rírì orí ọlọ́run nínú ayé wa àwa hmm. dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa náà tó pé gbọ̀ tí a bá ti ta gbẹ́tò ìwá káyímọ́lé òun náà lè mọ́ ń tẹ́wọ́ gbà ní orí ètò náà àtúndélé ní láti mọ mú òtún wá sí ojú wòran yín a sì fi ń dá ilé gẹ́bí démọ́lá sí wí ṣáájú pé á gbádùn ara wa dáadáa lórí ètò lọ́tùn lọ́tùn lẹ́ni ọmọbóníkẹ́ la wà lórúkọ mi ẹ kú kalẹ̀. àwọn àlejò pọ̀ tí ń bọ̀ lórí ètò yìí ṣùgbọ́n ẹ jẹ́ kákọ́ ti bi ìṣáná ká fi kíyèsí ògùn yorùbá bọ̀ wọ́n ní ẹnikẹ́ni tó bá fẹ́ sìnkú ẹ̀gbọ́n ẹ̀ ní òhò kó náà rántí kó má burú tiẹ̀ náà dání ìtumọ̀ ẹ̀ ni pé ọjọ́ ọ̀la lọ̀dọ́ ọjọ́ ọ̀la òní ọ̀dọ́ ọ̀dọ́ náà sì ni ọjọ́ ọ̀la. Mm ọ̀dọ̀ àwọn ọ̀dọ́ láti gbé ètò ti àkọ́kọ́ ṣe lọ́jọ́ tòní nítorí pé nínú ìgbéléwọ̀n ẹni tó láyé tọ́lọ́run tó dá gbogbo wa pátápátápátá ọ̀dọ́ náà ló gbé wọn jù káàkiri àgbáláyé àyà sì rí i pé bàbá fẹ́ lójú ogun ọ̀dọ́ làárọ̀ lójú ogun bàbá fẹ́ ṣeré ìdárayá ọ̀dọ́ làárọ̀ ń wọn náà la sì ti gbàgbọ́ pé bọ́jọ́ lọ́wọ́ bá dáa ọ̀dọ́ náà gbọ́dọ̀ dáa ló ṣe dífá fún àlejò àkọ́kọ́ tí à ń gbà lórí ètò yìí ẹni tí í ṣe ọ̀dọ́ láàrin àwọn ọ̀dọ́ ọ̀dọ́ àkọ́kọ́ láàrin àwọn akẹgbẹ́ ìyókù gbogbo ìpínlẹ̀ ọ̀yọ́ aláwọ̀dé rahman ó ń wa lórí ètò ẹ káàbọ̀ sórí ètò gbogbo lé ńkọ́. àdúpẹ́ fọlọ́run. ẹ ṣeun ẹ bá kí àwọn ará ilé. Mm. Ah, mo kí gbogbo ará ilé ní tìbú tó rọ ibi tí ọwọ́jà ètò ìbá dé sí a kú ọ̀gẹ̀lẹ̀ǹtì ọlọ́run jẹ́ kó gbòdì yọ ẹ ṣeun gan atọ́kùn. ẹ ṣeun ẹ káàbọ̀ sórí ètò. èmi náà kí n káàbọ̀ sí orí ètò lọ́tùlọ́tù inú mi sì dùn láti gbà yín ṣe é rí ìgbà tí bàbá mi kí Ọlọ́run bá mi dẹ̀lẹ̀ fún wọn kó tẹ́ wọn sáfẹ́fẹ́ rere tán wà láyé tí wọ́n bá fẹ́ ṣe nǹkan kan owó mọ́tò náà ṣe tán bá lára mọ́tò wọn ẹ̀ ti rí tọ́jú ìwà rẹ̀ tọ́jú ìwà rẹ̀ tọ́jú ìwà rẹ̀ ah, wọ́n bí wọ́n léèrè pé bàbá kí ni ìtumọ̀ tọ́jú ìwà rẹ̀ wọ́n ní ọlá máa ṣì lọ ní ilé ẹni ṣùgbọ́n ìwà àwọn ànábì méjèèjì tá à ń sílé wọn ní wà láfi ròyìn wọn ṣé bẹ́ẹ̀ ni. bó ṣe rí nìyàwó. <laughs> tó inú mi dùn láti gbà lálejò nítorí pé ọ̀rọ̀ ọmọlúàbí bọ́lá mọ̀ bí ìtàsí rí ń sìn pé àwọn ìwọ ọmọlúàbí ò tó nǹkan mọ́ níta ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kan tí a bá kù tó bá kù tí a rí ìwọ ọmọlúàbí lára wọn inú wa ń dùn pé a sì ní ọjọ́ ọ̀la rere nítorí pé ilé kan náà ni wọ́n ti jáde ó túmọ̀ sí pé wọ́n rẹ̀ ní kọ́ wọn ẹlòmíì sí rẹ̀ ní kọ́ tí ó gbà mọ̀ pé gbogbo ẹ̀ náà lẹ ti mọ́ra láti mọ dàmú ọ̀dà wọn ni ọmọlúàbí lẹ́yìn aṣojú ọ̀dọ́ nìyí ẹ sì fẹ́ ṣe ayẹyẹ ọmọlúàbí ní ìpínlẹ̀ ọ̀yọ́ kí ni nǹkan tẹ́ ẹ rò débẹ̀ tí ẹ fi wò pé ah, ó yẹ ká jẹ́ ọmọlúàbí tàbí ó yẹ ká ṣe ẹgbẹ́ ẹgbẹ́ kan kalẹ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ ọmọlúàbí là sí nínú. ẹ ṣe púpọ̀ àtọkùn èròǹgbà wa láti wá gbé ètò ọmọlúàbí festival àkọ́kọ́ mm. jáde nípínlẹ̀ ọ̀yọ́ ó ní wípé ní ọdọọdún bàbá wa tí wọ́n jẹ́ igi lẹ́yìn ọgbà fún ẹgbẹ́ ọ̀dọ́ Yorùbá lágbàáyé tí a mọ̀ sí ẹgbẹ́ ọmọlúàbí lágbàáyé kábíyèsí ẹni ìtàn Ògúnwùsì Ọ̀jájá Ọọ̀ni tìlú Ifẹ̀ ní gbogbo ọjọ́ kìíní oṣù karùn-ún òun ni wọ́n máa ń ṣe ayẹyẹ ìjọmọlúàbí ta máa ń pè ní ọmọlúàbí festival fún gbogbo ọmọlúàbí káàkiri lágbàlá ayé ọjọ́ kìíní oṣù karùn-ún òun la máa ń ṣe é ṣùgbọ́n ti ọdún yìí tí a ṣe nínú ọdún oṣù karùn-ún tó lọ yìí hmm. a fi bàbá tó ń bá wa a ṣe ìfilọ́lẹ̀ ètò kan tí a pè ní ọmọlúàbí school club ọmọlúàbí school club yẹn wọ́n ní bàbá ní ká lọ máa tàn káyé ìwà ọmọlúàbí ó ti ń ó kúrò láwùjọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ lẹ́ẹ̀kan wípé ká lọ máa tún spread ẹ̀ káàkiri ká lọ máa tàn ká bẹ̀rẹ̀ láti bi ẹsẹ̀ kùkú láti bi iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìdíléèwé girama táfi déléèwé fáfitì. ó ní ó mú àwa tá a wà àti èmi lábẹ́ àwọn ọmọ ẹgbẹ́ mi nípínlẹ̀ ọ̀yọ́ tí a sọ wípé ó dáa ẹ jẹ́ ká kọ́kọ́ wò ó àwọn kan ti ń hùwà ọmọlúàbí ìbọ̀ látẹ̀yìnwá tí wọn ò rí kóríyá bóyá aládàáni àbí láti ibì kankan ṣùgbọ́n àwòrán pé ká kọ́ tiẹ̀ ṣe kóríyá fáwọn yìí ọjọ́ yìí làwa náà wà bẹ̀rẹ̀ ìgbédìde ìṣísọ lójú ètò ọmọlúwàbí school club ti wà gangan nípínlẹ̀ ọ̀yọ́ ah, àwa ti project iye ọdún tá a fẹ́ lò tí gbogbo tùbí tó ròpínlẹ̀ ọ̀yọ́ lẹ́ka ọ̀dọ́ tí ó fi di ọmọlúwàbí àti ní projection fún ọdún márùn. àfojúsùn. àfojúsùn àti mm-hmm. ní àfojúsùn ọdún márùn gbáko ipe nígbà tá a bá jẹ kọ́ ṣe kóríyá fáwọn tó wà nílẹ̀ òun wọn ò lè tún mọ́. jẹ́ ìwúrí. jẹ́ ìwúrí fún àwọn tó kù èròǹgbà wa nu láti fẹ́ da láti fẹ́ ṣe ètò yìí. ọ̀dà eh, aláfẹ́ ṣe àjọ̀dún ọmọlúàbí mm. tá a pè ní ọmọlúàbí festival. Mm ẹ sì ṣàlàyé pé ọdún márùn lẹ fojú sí pé n ta lè pè ní ọmọlúàbíism ta lè pè ní ìjọmọlúàbí yóò kárí tìbútòrò ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ jẹ́ ká kọ́kọ́ wò báyìí mm. àjọ̀dún ọmọlúàbí tẹ́ ẹ fẹ́ ṣeun mm. ọjọ́ wo inú oṣù lẹ fẹ́ ṣe níbo lẹ sì ti fẹ́ ṣe. ọjọ́ kejì oṣù kẹwàá nínú ọdún tá a wà yìí la fẹ́ ṣe mm. nínú Ìbàdàn bí la ti ṣe nínú ìlàjì resorts láti fẹ́ ṣe nílùú Àkànrán ẹ ṣeun ẹ wá já wò báyìí ta lọmọlúwàbí. ẹ ṣe bàbá mi èmi máa ń sọ fáwọn èèyàn wípé ìdásílẹ̀ yorùbá àti ẹ̀sìn tí wọ́n fún wa tọ́lọ́run fún wa tá à ń sìn ó fẹ́ẹ́ papọ̀ pẹ̀lúra wọn àti àṣà yorùbá ẹ rí i pé ẹ̀yin àgbàlagbà ẹ máa ń pálòwe wípé ìrínisí oníṣẹ́ni lọ́jọ́ ṣe nínú ẹgbẹ́ nínú ẹgbẹ́ ọmọlúwàbí tiwa kí o tiẹ̀ tó sọ wípé o fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ wa àkọ́kọ́ wo báwo ni ìrínisí rẹ hmm. tí o bá tiẹ̀ yọ lóde ǹjẹ́ wọn ó tiẹ̀ kọ́kọ́ máa rò wípé tó má tẹ̀fẹ̀ máa ní pé sọmọlúwàbí ni àbọ̀ ọmọlúwàbí kọ́ hmm. èyí ò jẹ́ kọ́ pé eléyìí tiẹ̀ kọ́ múra ìmúra ọmọlúwàbí kó tó di pé àwa máa ṣe òfìtótó ìwádìí lábẹ́nú ìjọmọlúwàbí ni torí a gbọ́dọ̀ mọ ilé tó ń tì ń gbé lóòótọ́ kò ṣiṣẹ́ nílùú tó pọ̀ ṣùgbọ́n o gbọ́dọ̀ ní nǹkan kan o gbọ́dọ̀ jẹ́ni tó ń sùn kalẹ̀ nínú ilé mm. tó ń ṣe o gbọ́dọ̀ mọ jíjáde láàárọ̀ kó mọ dé ń bí àwa ṣe máa ń mọ wípé ọmọlúàbí nù á wà lẹ́yìn ìgbà tá a bá ti rí appearance ẹ̀ tá a ti rí ìrínisí rẹ̀ á wà ló ń lọ ṣe òfin tó tó lágbègbè ibi tí ó ti wá báwo ni ìwà ẹni yìí lágbègbè ibi tó ń gbé báwo ni ìhùwàsí rẹ̀ tí a bá ti mọ̀ a ó gbà wọnú ẹgbẹ́ wa. nígbà tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ ní àwọn kan wà tí wọ́n ti jẹ́ ọmọlúwàbí síwájú tí ẹ fẹ́ lù lọ́gọ̀ọ́ ẹnu nítorí pé ẹ rí ìwọ ọmọlúwàbí pẹ̀lú wọn. àwọn yìí tí ẹ mú yìí ṣé ẹ mú ọ ní ìlú Ìbàdàn ni àbí ẹ mú ọ káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́ ẹ bá sì mú wọn àwọn wo ló sọ fún yín wípé ọmọlúwàbí ni wọn tẹ́ fi mọ̀ pé ọmọlúwàbí ni wọn. ẹ ṣe púpọ̀ àtọkùn ẹgbẹ́ ọ̀dọ́ Yorùbá lágbàáyé ẹ̀ka tìpínlẹ̀ Ọ̀yọ́ ẹgbẹ́ tó tàn káàkiri tìbútòrò nípínlẹ̀ Ọ̀yọ́ ni torí a ní ètò kan tí a ti ṣe níbi ọdún méjì sẹ́yìn eléyìí tí ó tiẹ̀ tún tí ó jẹ́ tí mo lè pè ní nǹkan tí ó jẹ́ ìgbìyànjú eléyìí tó gáyàtà fún wa lásìkò tèmi di aṣojú ọ̀dọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ ó ní wípé a ṣètò ìrónilágbára ní túbùtòrò ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣáájú àsìkò yìí ṣáájú àsìkò yìí mm-hmm. níbi tí a sì ti ró tí a sì ti ró ọ̀dọ́ tó lé ní ẹgbẹ̀rún márùn-ún níye lágbára ètò tí mò ń sọ yìí kọmíṣánná fún ètò ọ̀rọ̀ ọ̀dọ́ àti eré ìdárayá aṣíwájú ṣẹ̀n fákóredé ni wọ́n wá ṣiṣọ́ lójú ẹ̀ nílùú ìbàdàn níbí abẹ̀rẹ̀ nìbàdàn zone adé ọ̀yọ́ zone adé ògbómọ̀ṣọ́ adókè ògùn adé bàràpá sí ìbàdàn city bí a ṣe tàn káàkiri nìyẹn ṣùgbọ́n tí ṣáájú àsìkò iṣẹ́ mọ̀ pé tó bá yẹ pé a ní àwọn èèyàn ní túbù tó rò yìí èròǹgbà wa yẹn ò lè di mímú ṣẹ so aláwọn èèyàn and èròǹgbà wa láti fẹ́ mú ọ̀dọ́ tó ń ṣe dáadáa tó jọmọ lúàbí ní túbù tó rò yìí mm. a ti ń gba orúkọ jọ lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ èèyàn wa ní káàkiri túbù ìpínlẹ̀ ọ̀yọ́ hmm, ẹ ẹ Eh, ẹtẹkata gbòǹgbò káàkiri gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ń bẹ lábẹ́ gómìnà Ṣèyí Mákindé ó níjọba tiẹ̀ eh, ǹjẹ́ adébí tíjọba ti nípa kankan tó ń kó lórí akitiyan tẹ́ ń ṣe. Eh, ẹ ṣe púpọ̀ atọ́kùn hmm. ìjọba ń kákitiyan nítorí ìgbà tí a bá pè wọ́n wọ́n ń jẹ́ wa ṣùgbọ́n gbogbo ohun tí ó lè mú ìgbáyégbádùn bá wa. Mm láti jẹ́ wípé kí ètò wa ó tún máa tún túbọ̀ tẹ̀síwájú kì í ṣe gbogbo ẹ̀ ni a ti rí láti ọ̀dọ̀ ìjọba and uh, adúpẹ́ púpọ̀ inú mi máa ń dùn pẹ̀lú ìjọba tó wà lóde torí ìjọba tí uh, àwọn àwọn èròǹgbà rẹ̀ tó papọ̀ mọ́ ti ọ̀dọ́ ni eléyìí gan kún ní tí ó jẹ́ kí àwa náà ti àṣàjà máa pé ah tó bá yá wọn ó pè wá. Mm tí wọ́n bá ti ṣetán tí wọ́n fẹ́ fún wa lẹ́tọ̀ọ́ wa o mm. wọ́n ò fún wa o mm. ṣùgbọ́n inú wa ń dùn pẹ̀lú wọn. tó bẹ̀rẹ̀ tó tún yọ ti Démọ́lá bẹ̀rẹ̀ nìkan ìlú òkè wà láì ló lórí a ti mọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí mm. gómìnà wa ní nọ́mbà wa àwọn nílẹ̀ àkọ́kọ́ ẹ sọ wípé nǹkan tẹ́ ẹ fẹ́ ẹ tí ì rí o ṣùgbọ́n kẹ́ ẹ tó wọ̀lú yìí ẹ ti jẹ́ kí wọ́n mọ̀ pé ń bọ̀ ẹ ti gba àyè lọ́wọ́ wọn gbogbo ìgbésẹ̀ tẹ́ ẹ gbé kò sẹ́yìn wọn. nítorí ẹ dárúkọ kọmíṣánná ọ̀dọ́ aṣíwájú Ṣeun Fakorede tí ẹ bá wá rí bó ṣe rí tó àwọn tẹ́ ẹ lẹ́fẹ́ ṣe ìwúrí fún yìí kí ni irú ìwúrí tẹ́ fẹ́ ṣe fún wọn. ní gúnmọ́ ní gúnmọ́ tí yóò fi jẹ́ pé àwọn tí wọ́n bá láǹfààní láti gbé ètò mọ̀ pé táà máa ń ṣe rere o. ó lẹ́sàn-án ó lẹ́sàn-án. ẹ ṣe púpọ̀ atọ́kùn ẹ níwọ̀nba agbára wa òun náà ní pé kí á pè wọ́n ká dẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n jẹ́ ọ̀tọ̀kùlú ìlú láti wá wá láti celebrate wọn láti ṣe ayẹyẹ fún wọn papọ̀ nígbà tí wọ́n bá ń lọ sílé a ó fún wọn ní àmì ẹ̀yẹ kékeré eléyìí tí wọ́n máa wò nínú ìyàrá wọn tí wọ́n fi máa tínú wọ́n fi máa dùn wípé àmì ẹ̀yẹ ọmọlúàbí pàtàkì rèé torí ìpele mẹ́ta ni àmì ẹ̀yẹ náà ó pín sí ọmọlúàbí pàtàkì award òun la pè é ọmọlúàbí pàtàkì àkọ́kọ́ fún àwọn àwọn àgbààgbà àwọn ọ̀tọ̀kùlúùlú tí wọ́n ṣe dáadáa káàkiri ibẹ̀ làwọn náà ti fẹ́ ṣe kóríyá fún àwọn tí wọ́n ń kún wa lọ́wọ́ nígbà tí ọwọ́ bá tí a bá nídìí ìrànlọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì ni ọmọlúàbí brand hmm. a pè ní ìyẹn fún àwọn iléeṣẹ́ iléeṣẹ́ ńláńlá tó yẹ pé wọ́n kópa dáadáa tí wọ́n kópa dáadáa fún ìtẹ̀síwájú ìlú àti ìdàgbàsókè ìlú hmm. tí wọ́n sì ń gbà yàn ṣiṣẹ́ tí wọ́n ń gba ọ̀dọ́ ṣiṣẹ́ hmm ẹlẹ́ẹ̀kẹta náà sì ni ọmọlúwàbí pàtàkì náà ni ẹlẹ́ẹ̀kẹta ṣùgbọ́n èyí ò jẹ́ fún àwa ọ̀dọ́ àwa tàgẹ̀ ni pé ọmọlúwàbí pàtàkì hundred ọmọlúwàbí pàtàkì hmm. ó túmọ̀ sí pé àwọ̀ wípé nígbà tá a bá fi mú àwọn tó ń ṣe dáadáa ní tòbótòrò ìpínlẹ̀ ọ̀yọ́ lẹ́ka ọ̀dọ́ ó súnmọ́ ká mú ju ọgọ́rùn-ún tàbí jù bẹ́ẹ̀ lọ. Hmm àti ẹ̀sìn lè sọ pé bóyá mẹ́ta mẹ́ta gan ṣe ṣe kó wá láti jọba. kó wá láti jọba ilẹ̀ kọ̀ọ̀kan. torí pé ìjọba àbílẹ̀ mẹ́tàlélọ́gbọ̀n la ní. lọ́wọ́ a sì ní ìjọba àbílẹ̀ tí ó lé mẹ́ta tí ó lé ní mẹ́ta mm. gẹ́gẹ́ bí a ṣe sì làkalẹ̀ nu. lára ìṣòro tá a ní láwùjọ ní ọmọbìnrin kìí jọgbọ́n sọ mọ́rọ̀ lẹ́ẹ̀kan mm. ẹ̀yin náà ti sọ mọ́rọ̀ láìpẹ́ yìí mm. pé ojúmọ́ tòní tó mọ́ ìwọ ọmọlúàbí kì í ṣe tọ́pọ̀lọpọ̀ ń mú ní ìbáàdà lọ́kùnkúndùn mọ́ pàápàá jùlọ láàrin àwọn ọ̀dọ́ eré àlàálà kálàkálà kálówó bá àti ẹ̀ ṣiṣẹ́ mm. kásálà kálówó lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ ọ̀nà ẹ fojú wo sàkún ẹ̀yún pẹ̀lú ní tẹ́fẹ́ gbé ìgbésẹ̀ yìí irú bolẹ̀ fẹ́ fi orí eléyìí sọ nínú tí àwọn ọ̀dọ́ ń hù níwà lọ́wọ́lọ́wọ́ báyìí láwùjọ. Hmm. ẹ ṣe púpọ̀ atọ́kùn mo máa ń dáhùn ní gbogbo ìgbà má ti wà ní orí agbágbé báyìí tí a máa ń bíbí léèrè pé kàtígórì àwọn ọ̀dọ́ wo gangan ni mò ń sojú èmi wọn sọ pé gbogbo ọ̀dọ́ ni. nítorí ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ yà. bẹ́ẹ̀ kẹ́ ẹ la àwọn ọ̀dọ́ tí èmi sojú. ẹ ń ṣe rí gbogbo ọ̀dọ́ ni. láti ọdún wo sọdún wo ẹ jẹ́ ká mọ̀. ẹ̀yin ẹgbẹ́ ẹgbẹ́ wa bẹ̀rẹ̀ ó gba ó gba ó ń gba ìgbàwọlé láti orí ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún sí ogójì ọdún. ẹ wá ẹ sùn lẹ. ìdí wọn fi sọ pé gbogbo ọ̀dọ́ ni pé ìpele ọ̀dọ́ pọ̀ hmm. àwọn kan wà tó jẹ́ wípé tí wọ́n bá jí ní ilé ọtí lẹ́ẹ̀ ti bá wọn àwọn àti wọn bá jíǹjìǹjì wọn ò níṣẹ́ wọn ò lábọ̀ ẹ má jẹ́ ká tanra wa nípa pé à ń sọ wípé à ń ṣiṣẹ́ lórí à ń ṣiṣẹ́ àìtọ́ lórí ayélukára ọ̀dọ́ náà ni ṣé ẹ mọ̀ wípé tí máa lọ pé ń sojú wọn ìmọ̀ tí mò ń ṣe mò ń sojú wọn ṣùgbọ́n èmi nígbàgbọ́ wípé ètò tá a fẹ́ fi lélẹ̀ yìí tá a pè ní ọmọlúwàbí school club tí ó bẹ̀rẹ̀ láti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní tí wọ́n ń pè ní ẹgbẹ́ òkùnkùn lásìkò yìí gan níléèwé girama ó ti pọ̀ ju tiléèwé fásitì lọ ṣùgbọ́n tí ètò yìí bá ti bẹ̀rẹ̀ pẹ̀lú àgbékalẹ̀ eléyìí tí ó gbọ̀ngbọ́n tí a sì rí ìkúnwọ́ láti ilé iṣẹ́ láti ilé ìjọba fún ètò náà èmi ní ìgbàgbọ́ wípé kí ó tó pé ọdún márùn-ún àti àwọn ọmọ ékèèké eléyìí tí a bá lọ mú níléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìwà wọn ìwà wọn mọ yàtọ̀ títí tí wọn fi délé ìwé girama ẹ máa ń délé ìwé girama dáná bá wa ń bẹ ìwà náà ó tún mọ yàtọ̀ tí ó fi délé ìwé ifásitì tọdún márùn ọba tiẹ̀ wà tó wà ní mímọ́ gbàgbọ́ pé kò lè tọdún mẹ́wàá ọmọlúàbí ó pọ̀ ní tùbútòrò nípínlẹ̀ ọ̀yọ́ ilé ìta wà yìí. wọ́n ní gbogbo nǹkan tó dáa ọlọ́run ló dáa ètò tó kù díẹ̀ káàtó náà ọ̀dọ̀ ọlọ́run ló ti wá ètò túmọ̀ sí pé bá a ṣe ní dáadáa lára ìdá bá a ṣe rí kúkúrú lára ní gíga bá a ṣe rí tóbi lára ẹ wá ń sọ̀rọ̀ nípa àwọn ọmọlúàbí mm. àwọn kan wà kò kì í sọ ọmọlúàbí o wọn sì ràn yàn kódà àwọn náà rọwọ́ mú jù tó rán ní pé àwọn rówó náà wọ́n rí gbà lò àwọn tí wọ́n yìí sọ ọmọlúàbí ipa wo lẹ̀ ń kó lórí wọn tí ẹ fi sọ àwọn náà di ọmọlúàbí ń gbé pé ọ̀dọ́ náà làwọn náà abẹ́ ọ̀yọ́ náà dé wà. ẹ ṣe púpọ̀ ah, gẹ́gẹ́ bí ìlú ṣe rí gbogbo wa la mọ̀ wípé àwọn tí wọ́n iṣẹ́ àìtọ́ gan ni wọ́n ń rọ́wọ́ mú sápò jù. bẹ́ẹ̀ni. ẹ ẹ rí i pé mo ní àwọn tí a fẹ́ ró ní agba àwọn tí a fẹ́ fún ní ìwúrí lórí nínú ayẹyẹ ilé tí a fẹ́ ṣe yìí àwọn tí a mọ̀ wípé wọ́n jẹ́ ọmọlúàbí tí wọ́n ń ṣe dáadáa táwọn èèyàn ń mọ rírì wọn ní àgbègbè ibi tí wọ́n ń gbé ẹ pé ó yàtọ̀ sí àwọn tí wọ́n ń ṣiṣẹ́ àìtọ́ tí wọ́n sì ń rọwọ́ mú lọ sẹ́nu mm. àwọn yẹn náà ó ní ìgbàgbọ́ nígbà tá a bá rí ìwúrí wípé ọ̀la tàwọn náà ó sì dáa èyí ò ní lè jẹ́ òní ò ní jẹ́ kí wọ́n lè wà kán lè wà intimidated mm. lórí. kọ́ máa dẹ́rù bà wọ́n. kọ́ máa kẹ̀hẹ́ kọ́ máa káwọn èèyàn mọ̀tò kó wọn nípa pamara kọ́ máa lọ máa da tútù wọn lọ́kàn pẹ̀lú àwọn tí wọ́n súnmọ́ wọn táwọn ń wa tí èso ọmọlúwàbí. Mm tí wọ́n sì fi ń rọ́wọ́ mú lọ sí ẹnu. Mm, ẹ ṣeun ẹ inú mi dùn torí pé ètò tá à ń ṣe dáa ṣùgbọ́n tá a bá ní ká gbé kalẹ̀ bá bàbá sọ tọrọ iye ọ̀dọ́ tí ń wo ètò lórí irú tẹlifíṣàn ti wà yìí wọ́n kéré iye ọ̀dọ́ tí ń gbọ́ rédíò wọ́n kéré bẹ́ẹ̀ bá gbà pẹ̀lú mi èyí táwọn ṣe náà ń pè ní traditional media mm, ìgbóhùnsáfẹ́fẹ́ bá a ṣe bá a lọ́wọ́lọ́wọ́ báyìí new media ti wà tó ní ṣe pẹ̀lú ayélujára the supertech highway or super highway ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ̀dẹ̀ tí sọmọ́rọ̀ lẹ́ẹ̀kan mm. orí super highway yìí ni wọ́n wà mm. two four seven ní gbogbo gbà èyí tẹ́ fẹ́ ṣe yìí ọ̀dà pọ̀ ọlọ́run bá ń gbọ́ ọ̀dà mm. ṣùgbọ́n <laughs> àtúrò mẹ́sẹ̀ ò le ọ̀nà wo ni ẹ fẹ́ gbà tó jẹ́ pé gbogbo àwọn ọ̀dọ́ tá a ní wọn wo traditional media lọ́wọ́lọ́wọ́ ò gbọ́ traditional radio yìí wọ́n fi gbọ́ ntẹ̀ ń sọ akitiyan yín tẹ̀ ń ṣe yóò fi kárí ilé kárí oko hmm. yóò fi káàkiri yóò di ti faransé pè ní sound frontier. àbídẹ́mọ́lá a sì sọ pé ọ̀nà wo bẹ́ẹ̀ lẹ́ ń lò àwọn kílẹ̀ fẹ́ mú mọ́. láti mọ rí pé àwọn ọmọ yìí ń gbọ́ tí a bá ti bẹ̀rẹ̀ ètò yìí a ó ní media unit a ó dẹ̀ ní èrò a dẹ̀ ní èròǹgbà láti ní uh, ètò kan léyìí tí a ó gbé kalẹ̀ tí ó jẹ́ ètò ọmọlúàbí lórí gbogbo amóhùnmáwòrán àti rédíò nítùbútòrò ìpínlẹ̀ Ọ̀yọ́ tétò yìí bá ti wà bóyá lẹ́ẹ̀kan lọ́sẹ̀ ni bóyá ẹ̀ẹ̀mejì lóṣù ni bóyá ẹ̀ẹ̀mẹ́ta lọ́sẹ̀ ni bóyá ẹ̀ẹ̀mẹ́ta lóṣù ni a nígbàgbọ́ wípé tí a bá tún lò ó àwọn èèyàn wa ó tún máa wọ́n tún máa wò ó and lórí ti new media uh-huh. media unit wa ló máa take note wọn à ń béèrè fún ilé ọmọlúàbí eléyìí tí ó tóbi lọ́wọ́ ìjọba tí wọ́n bá fún wa a máa ní media department eléyìí tí a ó ti máa project jáde irú ètò náà hmm. ní orí ayélukára tí yóò tún máa fi tọrọ fọ́kálé nígbà táwa náà sì wọ bíbá yìí lónìí mo ti béèrè lọ́wọ́ àwọn èèyàn níbí yìí pé ǹjẹ́ kí ní ìwọ́n mọ rí wò láyélukára a ti sọ wípé tá a bá ti parí ètò yìí a lọ mú níbi tí ẹ ti rìkọ́ọ̀dù ẹ̀ a tún fọ́n káàkiri tó jẹ́ pé àwọn èèyàn ó tún mọ ètò náà máa ṣe ń lọ nígbà tá a bá tún tẹ̀síwájú láti tún máa wá ọ̀rọ̀ tá a bá tún sọ tá a bá tún fọ́n káàkiri mo nígbàgbọ́ wípé àwọn tí wọ́n wà lórí new media náà wọ́n á máa tún bẹ́tò náà bọ̀. ó dà jẹ́ kí a fún yín láàyè kó tó di pé ẹ̀ mọ̀ dágbére láàrin ìṣẹ́jú méjì péré ẹ bá wa sọ̀rọ̀ àwọn tán bá láǹfààní láti wò ó àti orí ẹ̀rọ tó wà yìí tán bá láǹfààní láti gbọ́ wọn ò lè mọ ọ̀nà tí ẹ̀ ń gbà tí nǹkan tẹ́ fẹ́ tẹ́ fi wò wípé ìwọ ọmọlúwàbí dáa ju ìwà kejì lọ ẹ jẹ́ ká gbọ́. ẹ ṣe púpọ̀ àtọkùn ah, tí mo bá ní kémi wo bí ìgbésí ayé tèmi ṣe lọ hmm. látìgbà tí mo ti bẹ̀rẹ̀ èmi gangan fúnra mi ẹ ṣe ọmọlúwàbí tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tí mo darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí ní bí ọdún mẹ́jọ sẹ́yìn nílùú Àbújá ni mo ti darapọ̀ èmi sì kọ́ ní aṣojú ọ̀dọ́ àkọ́kọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ nígbà tí wọ́n fẹ́ gbé ẹgbẹ́ yìí fún mi l'Àbújá nígbà náà lọ́hùn wọ́n ní sẹ́ ń ṣaṣojú ọ̀dọ́ mo ní mi ò ṣe mo ní mi ò ní charisma nítorí ìbò ń pè ní charisma ni ẹni tí ò ká tó bẹ́ẹ̀ ni tí ò kojú sùn wọ́n mo mọ̀ mọ́ lo kìnìyàn láti qualify ara mi torí mo mọ̀ wípé mo jẹ́ nìkan tó jẹ́ pé mo máa ń wo n tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú mo rí i pé ẹgbẹ́ yìí pẹ̀lú àwọn tó fẹ́ gbé fún mi ẹgbẹ́ ọmọlúwàbí ni ṣùgbọ́n wà tí ń bẹ lọ́wọ́ mi ò tí ì tó gbà mo nígbà yẹn mo ní ẹjẹ́ awọ ẹlòmíì èmi ò wà mọ́ kọ́ńtìn lọ́wọ́ ẹni náà sì ṣe dáadáa ẹni náà ṣe dáadáa ọmọ ọba adémọlá omíyalé ó ṣe dáadáa ní ọdún mẹ́rin tó fi lò ó èmi ni èmi kàn jẹ́ ẹni tó ń darí ètò ìrónilágbára fún ìṣèjọba rẹ̀ ńgbà náà kó tó di pé àsìkò tèmi náà tó mo ti mo farabalẹ̀ fi gbogbo ọwọ́ mi sílẹ̀ mo wá kẹ́kọ̀ọ́ mo rí wípé ìwà ọmọlúwàbí a gbọ́dọ̀ tún mú lọ́kùnkúndùn ká tó máa polongo rẹ̀ káàkiri fáráyé. ẹ ṣọ ẹ inú oṣù kẹwàá lẹ́lẹ́ fẹ́ ṣe tẹ́ fẹ́ ṣe. bẹ́ẹ̀ ni ọjọ́ kejì oṣù kẹwàá ọdún tá a wà ní ìlàjì resort. àmọ́ pé ẹ mọ ẹ mọ ṣe gbọmọgbọmọ káwọn èèyàn lè bá a mọ. Ah, ọlọ́run bá wa kún iléeṣẹ́ ilé akéde náà lọ́wọ́ láti máa tún bá wa tún pọn rere polongo ètò náà. a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ aṣojú ọ̀dọ́ abu aláwọ̀dé rahman fún atótónu yín láti bí ìṣẹ́jú mélòó kan sẹ́yìn olúwa túbọ̀ mọ̀ ọ́ ròyìn lágbára á dẹ̀ fún iṣẹ́ ẹ ṣàṣeyọrí tó ẹ̀yin ará ilé ètò lọ́tùnlọ́tùn ó sì ń tẹ̀síwájú nígbà tí démọ́lá òmò sọ láàárọ̀ ó ní alálejò púpọ̀ lórí ètò yìí abala kọ̀ọ̀kan òun náà ni aláwòdé abdulrahman ti lọ yìí ṣùgbọ́n síwájú sí i a tún ní àwọn àlejò pàtàkì míì tó yẹ pé tá a bá lọ sílé agbára nísìn nígbà tí a bá padà dé àlejò míì òun náà ni ẹ máa ń kalẹ̀ ẹ kú ojú wòran wa.